وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولا وضع وباتي وشني رانو فوا láti pàdé ní àsìkò yìí tí a gbèrò pé a fẹ́ kí ìjókòó yìí kó wáyé tó lọ́wọ́ bá yìí ṣe ní ọ̀rọ̀ fún wa kí ọlọ́run kí ó mọ̀ṣá ṣe àlékún dáadáa rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa na mú kí àwọn sheikh wa àwọn ustaz wa tí wọ́n bẹ ní orí ìjòkó láti apá ọ̀tún mi àwọn sheikh abdulghani jumu'a àwọn tó ṣe pé ọlọ́wọ́n ọba náà ni ó gbé wọn kalẹ̀ ní dáadáa fún as-salafiyya kani da'wa as ní ìlú ayé ní nàìjíríà tó ṣe pé ọlọ́run bá ló mọ bó ṣe máa ń pèsè àwọn ẹ̀dá kọ̀ọ̀kan kalẹ̀ fún nǹkan tí ó fẹ́ lò wọ́n fún so ọ̀rọ̀ tí mo ń sọ yìí ni mo ti máa ń sọ ní ẹ̀yìn wọn náà nìyẹn tó gbó dáadáa tó lọ́wọ́ bá ṣe fún wọn sọ ọlọ́run bá ṣe mọ̀ fún wọn ọlọ́run bá ṣe dáadáa ìwà fún wọn mò ń sọ̀rọ̀ kan ní kan níjó ni bóyá ní ẹ̀gàn mo ní tí ẹ bá fẹ́ mọ èèyàn dáadáa nígbà míì èèyàn máa mọ̀ ọ́ pẹ̀lú ẹni tí wọ́n bá jọ ń rìn sẹ̀rẹ̀ àbúkọ̀ dídá náà wọlé ọ̀rọ̀ wọn ni mo fi ṣàpèjúwe ń dọ̀yẹ̀ pẹ̀lú ìsáàsà bọ̀gánì jùmọ̀ mo ní mo ti mọ àwọn àti ìsáàsù papọ̀ nísìnyí látìgbà tí a ti wọ nàìjíríà ni mo ti mọ̀ wọ́n papọ̀ tó mo wá ní jìtínà àwọn náà ní ti jọmọ rí papọ̀ bí wọ́n fẹ́ lọ síbi kan ni wọ́n fẹ́ wá wọ́n fẹ́ travel ni wọ́n fẹ́ ṣe kíní ni àwọn náà ni wọ́n drive wọn tó mo wá ní àpẹẹrẹ tí yẹn fi máa ń mọ ẹni tó bá ń jẹ́ èèyàn dáadáa nìyẹn nínú àfà àbẹ̀ni tó bá jó lówó kò ní jẹ́ gbogbo àná wọn pààrọ̀ dírẹ́fà tó ń tó bá jẹ́ àfà gbogbo àkọlẹ̀ ti jà wọn àtọmọkiri wọn ti wọn àtẹnudọ́jọ́ rìn yìí wọn tún jọ rẹ́ mọ́ so ṣé ìyẹn wọn ṣera yàn but ìwà dáadáa ni èyí kéèyàn oríra yàn fira yàn kalẹ̀ tó ń tún fẹ́ lò ní pé ìmọ̀ àtọ́lọ́wọ́ bá fún yín àti ìwà àtọ́lọ́wọ́ bá fún yín kọ́lọ̀ nǹkan mọ́tì kí ó bàjẹ́ tó kọ́lọ̀ nǹkan mọ́tì ṣàlékún ìkíláàsì fún yín kọ́lọ̀ nǹkan dẹ́gbà fi aburú ṣe yín wọ́n kọ́ mọ́tì ṣọ̀rẹ̀ fún yín gbogbo ibi tí aburú ti máa ń wá kọ́nà kó mọ̀ kaburu kaburú ṣe kaburú má ṣe ìjọmọlúwàbí kaburu ma má ṣe ẹni ṣáràfù yín lẹ́nu láì tàn án. náà mo tún kí àwọn bàbá wa náà tí wọ́n bẹ ní ẹgbẹ́ àwọn àwọn ṣèkọ wa láti alamin mosque kọ́nà kó bá wa ṣàyìn lẹ́sàn rẹ̀ bàbá kan náà àwọn chairman nu masjid yìí lájẹ wa Ismail Salawi kọ́nà kó bá wa dúró sí yìí kó ṣe àlékún dáadáa rẹ̀ fún yín kọ́lọ́n kó mọ̀jẹ̀ kí rí àpàdà sí burúkú gbogbo ọ̀nà tí àgbàdà sí burúkú máa ń gbà wá kọ́lọ́n kó mọ̀jẹ̀ kó ṣẹlẹ̀ sí yín tó bí mo ṣe ṣàdúrà fún gbogbo ayé gbogbo pátápátá náà ni mo bẹ ọlọ́run ọba fún bẹ́ẹ̀ kọ́lọ́n kó mọ̀ṣà ṣe bẹ́ẹ̀ fún wa. mo kí wa pẹ̀lú gbólóhùn wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. gbogbo aná láti rí nǹkan tí wọ́n ní kí n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni wọ́n gbé wá bí question ni pé hal yumkin faslu sunna anil Qur'an ǹjẹ́ ó rọrùn ká ya sunna kúrò nínú al-Qur'an ká ní kò sí tó kàn wá pẹ̀lú sunna bí Qur'an nìkan náà ni àwa gbàgbọ́ ń tiwa. Islam láti ojú ayé anabi sallallahu alayhi wa sallam iná ni ìṣòro oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ sí ìṣòro tí ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn kùfàr látara pé wọ́n ń jà anabi sallallahu alayhi wa sallam lógun ipe ẹ̀sìn tí ó fẹ́ polongo yìí kò ní fẹsẹ̀ múlẹ̀ so òun ni ó padà léèdè ló débi pé ó padà di ogun láàrin ànábì àti àwọn kèfèrí lára ìṣòro tí ànábì sallallahu alaihi wasallam tún ní tí ń jẹ́ ìṣòro ẹ̀sìn òun náà ni àwọn munafikun àwọn náà tún wà ń bẹ̀ àwọn míì ti ẹ̀ tó ṣe pé ó ti ń ṣe ẹ̀sìn míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wọnú Islam ó sì dúró ti ànábì sallallahu alaihi wasallam kódà ànábì fún ní ipò ànábì fún ní ààyè láńlá látara pé kí ni ọjà ni tí ó mọ nǹkan kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ hadith yẹn bẹ́ẹ̀ nù Sahihul Muslim Imran bin Hussein ó ní ọkùnrin kan nínú àwọn yahudu ni wọ́n wá gba islam lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam so anabi wá gbèsè kò tó ga farafairuhu qalu hadha qad kana yaktubu li muhammadin so anabi sallallahu alayhi wa sallam gbéga nǹkan tó yá ó kú lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam olóhùn òṣè islam kí ni gbéga tá anabi ṣe fún anabi ni kó wà nínú àwọn tí wọ́n máa kọ alukur'an tí wọ́n máa kọ ìkọ̀rán fún anabi sallallahu alaihi wasallam tí ìkọ̀rán bá sọ̀kalẹ̀ táyà sọ̀kalẹ̀ a máa kọ́ gbàtúbáyá ló bá sálọ ọba lọlẹ bá àwọn ahlul kitab àwọn yahudi padà tùmọ̀ tó dáàrin wọn olóhùn padà wá àwọn ọba anabi sallallahu alaihi ṣe mọ́ òun ṣe islam mọ́ àwọn náà wá tún gbé ipò rẹ̀ ga láàrin wọn tọ́mọ̀ tó wá fẹ́ wọn ni hada qad kana yaktubu muhammadin nípa ẹni yìí ara àwọn tó máa ń kọ nǹkan fáànàbì ni gbogbo tí máa ń wí òun ni máa ń bá kọ́ kò ṣe kí bóyá ànábì ń gba wáyé kankan so ọ̀rọ̀ yẹn wá ń ba ànábì sallallahu alaihi wasallam nínú jẹ́ so yóò rí pé ìṣòro ńláńlá ni kí yóò gbé dáhùn àlọ́wọ́ kó jẹ́ pé ẹni tẹ́ ti jọ ṣe pọ̀ kọ́ wá ya kìíní yẹn le gan so wọn lọ lè ń ba dáhùn àjẹ́ ń ba ipe òpùrọ̀ ni ṣùgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ́ bẹ̀lọ́hùn fàmẹ́lẹ́bíṣà an qasamallahu ìlùkọ́ kọ̀pẹ́ ọlọ́nkà parun ni ẹni pé ó kúkú pẹ̀lú ìdínà ọlọ́wọ́n ọba so àwọn tí wọ́n ń jẹ́ àwọn èèyàn rẹ̀ àwọn Yahudi wọ́n wá bẹ̀rẹ̀ pé tọ́ ìgbà tó ti kú yìí ẹ̀yà lọ lè sìn ín so òkúkú èèmà ni ibi kéèyàn kán lọ́rùn so ni wọ́n aláwọn lọ lè sin bí wọ́n bá ti lọ lè sin tí wọ́n bo mọ́lẹ̀ wọ́n sì rí i pé ilẹ̀ ó tún pọ̀ padà wọ́n bá tún sin ilẹ̀ ó tún pọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ṣùgbọ́n tó yá rẹ̀ wáyà kan gbé pé wọ́n ti ń sọ pé ó dàbí pé hádà sọ̀ni àwọn hádà yìí sọ̀ni àti muhammadin wa ashabihi tí àwọn mùsùlùmí àwọn náà wá ń ṣiṣẹ́ yìí wọ́n á dúró ti òkú yẹn lọ́kàn pé a ní kù níbi òkú bá a ti sìn àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ tó wọ́n á rí i pé ó tún hú jáde fúnra rẹ̀ náà ni tó fọ̀nẹ́bà bó wù àwọn náà bá fi kalẹ̀ ọ̀tọ̀ra ṣóòwò wọ́n jù ú sílẹ̀ lẹ́kútọ̀ bọ́lá ń ṣe ní owó ti rí nù nítorí mo fẹ́ lò níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé àwọn ìṣòro oríṣiríṣi náà ní ń ṣẹlẹ̀ sí ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tí Ànábì lọ lẹ́yìn Abubakar Siddiq radiyallahu anhu ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn tó láwọn òṣè Islam máa sọ àwọn tó ṣe rídà tó láwọn ní yọ zakat Ànábì sallallahu Abubakar Siddiq olóhùn ó bá wọn jà àwọn kan sọ pé àwọn bá wọn jà sí mùsùlùmí náà òun ò ní gbà so ìṣòro tó ṣẹlẹ̀ sí Islam náà ni bẹ́ẹ̀ láyé Umar bẹ́ẹ̀ láyé Usman bẹ́ẹ̀ láyé Ali tó táyé Ali yẹn òun lágbára gan-an débi pé ó di ogun láàrin mùsùlùmí sí àwọn mùsùlùmí gbogbo eléyìí ìṣòro ni tí àwọn apá máa ń fi ń ṣàlàyé pé káfílẹ̀ mọ̀ pé Islam àwọn oríṣiríṣi nǹkan ló ti kojú rẹ̀ so bẹ́ẹ̀ náà nìyí tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́nu yìí faslu as kí n sọ pé ṣe rí àdéhìsì ẹ fi kalẹ̀ àwọn ò ní ìdí rẹ̀ Al-Qur'an náà ni àwa ní ìdí tó àwọn àfáà wọn máa ṣàlàyé pé àwọn ẹni yìí gangan wọn ò ní ìdí Qur'an wọn ò ní ìdí Qur'an náà irọ́ ni wọ́n ń pa torí pé kí ni ìgbésẹ̀ yìí àwọn tí wọ́n ń gbèrò láti fi àbùkù kan ẹ̀sìn ọlọ́run ni tí wọn wá lè lọ straight síbi Qur'an àwọn tí wọn ń gbèrò láti fi àbùkù kan Ànábì sallallahu alaihi wasallam ni àmọ́ wọn lè lọ síbi ọ̀dọ̀ Ànábì gangan pé ẹni àbùkù ni ẹni yẹ̀yẹ́ ni bóyá ni pé ìgbésẹ̀ tí wọ́n wá ń gbé ni pé àgbà hadithi wọ́n ti máa mú àwọn justification kan wá pé nǹkan kan ní tí ojú ká ṣe bẹ́ẹ̀ ni ní tí ojú ká gbà ní tí ojú ká gbà so àmọ́ Qur'an yìí àwọn gbàgbọ́ sórí eléyìí àwọn afáàmọ́ ń jíkó ń jí pé àpẹẹrẹ ìtakò Islam ni àpẹẹrẹ ìfẹ́ wó Islam ni síwájú kí n tó máa sọ̀rọ̀ nípa pé ewu tó ń bẹ níbi yíya al-Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam sábà ti wo nǹkan tí ń jẹ́ hadith gan ibẹ̀ lèyìn ó sì mọ̀ pé n tí wọ́n ń sọ yìí ohun tí ò rọrùn ni ohun tí ò rọrùn ni torí pé hadith anabi sallallahu alayhi wa sallam sábà sábà ń ṣàlàyé rẹ̀ wọn náà máa ń pè ní sunna wọn náà máa ń pè ní asar wọn ni asunna kullu man usira aw kullu ma usira ani nabi wọn ni gbogbo nǹkan tí wọ́n bá gbà wá tí wọ́n dájú pé ọ̀dọ̀ anabi ló ti wá. من قول أو فعل أو تقرير ọ̀rọ̀ tánàbí sọ ni iṣẹ́ tánàbí ṣe ni nǹkan tí wọ́n ń ṣe lójú ayé ànábì sallallahu alaihi wasallam tánàbí sí ń wò wọ́n. so tàrífù yìí èmi ọmọ pé pàtàkì dé lẹ́wù yìí ní tẹ̀kẹ́rẹ́rì níjọ́ kan tí mo pàdé àwọn kan nígbà tẹ́niyẹn ó parí ní mi sọ̀rọ̀ so ó kéwé nílọrin lẹ́yìn ìgbà yẹn ó lọ sí mi sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn ó ti masters ọwọ́ à ń bẹ̀rẹ̀ sí ní takò súnà nàbì sallallahu alaihi wasallam àmọ́ nǹkan tí ní takò súnà nàbì ni pé ẹ mọ̀ ní gbogbo níta nàbì ò bá ti ṣe dédé àyè ọwọ́ ni ṣe báwọn kankan bẹ tó ti tó ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe táyì nàbì wà láyé tánàbì ò ti takò wọn ó ní ẹ máa wò ó nìsín níjọ́ tí wọ́n ṣe ànábì ربنا ولك الحمد ولا أقول لك أني صحابك كني حمدا كثيرا طيبا مباركا فيه ونبع تذكرة النبي سيني فلن تصر إليك يا صحابة يسي نواقل مني النبي ني آه pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yẹn da púpọ̀ gan-an òun rí dídá àwọn sàlàfí minal màláìka yatabadarunaha pé òun rí àwọn màláìka wọ́n lé ní ọgbọ̀n tó ń sáré ń dùgbò lóhùn yìí tó ń dùn oníṣẹ́ ànábì lọ sọ̀rọ̀ wọn ni ẹ sì máa ní gbogbo tá ànábì ọba ti ṣe tòun tí mo fi wá níjọ́ ni mo wá mọ̀ pé ah, àti tẹ̀kẹ̀rẹ́ rò yìí àṣì nǹkan ńláńlá ni mo kàn sọ fún pé ṣé ẹ mọ tó ń jẹ́ tẹ̀kẹ̀rẹ́ rò ni. so làkàyè ti sọ mo ní à ah, ń tí mi náà ṣe lójú ayé ànábì wọ́n ṣe lójú rẹ̀ tó ti sọ pé ọpọlọ dákẹ́ ni àbó ní ọ̀rọ̀ yìí dá ó ti dé ó ti tán náà nù oríṣiríṣi tó mọ̀ sòun náà ni pé nǹkan bá ṣe lójú ayé ànábì sallallahu alaihi wasallam á gbà pé hadithi ni tánàbí bá ti takò nǹkan yẹn tó hadithi náà lápè ní. naam sunna bákan náà àwọn afáàtúmọ̀ sọ pé ma sabata ani nabiyyi wa lam yakun min babil fard ó ní kátà mọ̀ pé ọ̀dọ̀ ànábì ló ti wá àmọ́ kò kí ń ṣe ọ̀ranyàn àwọn afáàtúmọ̀ ń ṣàlàyé rẹ̀ pé à ń pè ní sunna so wala al-wajib kìí ṣe dandan so àwọn eléyìí àwọn tó ń jẹ́ àwọn fuqaha àwọn ni wọ́n máa ń pè súnà báwọn kódà àgbóyè yẹn ló wà lọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílọrin tí bá ti ní súnà ní kíní yìí ma yusabu fa'iluha walam yu'aqqab ala aw walam yu'aqqab tarikuha fún ní ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ tí tí ó bá ti tó bá ṣe ó gbalada tó bá ti ṣe ò ní gbalada nítawọn mọ̀ ní ti ń jẹ́ súnà lọ́dọ̀ sí wọn nù. so ni ìsìláhùn yẹn ìsìláhùn àwọn fuqaha ni àwọn onífíkẹ́ yìí àwọn làwọn rí i pé nǹkan bá ti pè ní súnà o omi pé nǹkan tí kì í ṣe dandan ìyẹn lọ́wọ́ pọ̀ jù nínú táwọn èèyàn gbọ́ yìí tẹ́ bá ní sokoto pé súnà nẹ́bí nínú yẹn hín nẹ́lẹ̀ náà wí òun kí ló pè é yìí sí dandan ní súnà ni tó ni kò rí bẹ́ẹ̀ súnà mi máa ń bẹ tó ṣe pé dandan ni èèyàn gbọdọ̀ máa ṣe súnà mi máa ń bẹ kódà lómi ọ̀pọ̀lọpọ̀ ìjà láàrin pàtàkì lẹ́nu tó bá jáfa láwọn àpá tí wọn tọ́lọ́wọ̀n ní kí súnà mẹ́bí kó yé wọn tó ìjà lẹ́mọ̀ ìjà láàrin ara yín tó bá ti ní kíní kan wọn ní súnà yẹn ilé gan ti wá láhàbọ̀ rẹ̀ lọ́dọ̀ orí wálé dì ní ló ni o ó ní ẹ̀ ọ̀rọ̀ yẹn ni bẹ́ẹ̀ torí anabi sọlọ sọlọ mi ní ká ṣe báyìí wọn àdàkẹ́ kùtù pé tí n bá ti ní súnà ni èyí ní pírọ́blẹ́mù pẹ̀lú wọn ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yẹn ni à so òun náà ni pé súnà tí a bá ní ká tó wù pé ibo ni mọ́sálù rẹ̀ yẹn ni pé ń bolo ti wá so súnà yẹn mọ́sálù rẹ̀ yẹn ni pé ìpínlẹ̀ rẹ̀ wọ́n wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ipe anabi ni ọ̀rọ̀ yìí jáde lẹ́nu rẹ̀ anabi ni iṣẹ́ yìí jáde látọwọ́ rẹ̀ anabi ni èyí tí wọ́n ń ṣe lójú rẹ̀ yìí ó sì àfàmì fún wa pé ó dà bẹ́ẹ̀ àtọ̀dọ̀ anabi ni ìpínlẹ̀ kìíní ti máa ń wá àmọ́ tí anabi sallallahu alaihi wasallam fún gangan ni wọ́n fi ìfẹ́ inú ara rẹ̀ ṣe kìíní yìí èsì rẹ̀ ni pé òun kọ́ ló ń fi ìfẹ́ nu rẹ̀ ṣe rọ́lọ́ ní wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha sànàjì ní ọlọ́run bá ní anabi sallallahu alaihi wasallam kò kí ń sọ̀rọ̀ fẹ́nu tí ìbá ṣe wáhì tí ọlọ́run bá bá fún un tọ́lọ́run bá fi ránṣẹ́ sí náà ni yóò sọ jáde náà ni anabi yóò ṣe ní iṣẹ́ tó náà ni níjọ́ tí Amr bin As radiyallahu anhu tí Abdullahi bin Amr bin As tó ń bi anabi sallallahu alayhi wa sallam ipe afa aktubu anka shay'an ghayra al-Qur'an ó ní pínpín àti òun bí anabi pé ṣé máa ń kọ kankan kalẹ̀ fún ọ tí kìí ṣe Qur'an anabi kan ní la taktubu anni shay'an ghayra al-Qur'an má kankan tí kìí Qur'an anabi kò sọ bẹ́ẹ̀ gbàgbọ́ tó pẹ́ sáà ó lóun tó bi ànábì pé ṣíkí máa kọ́ àwọn kankan kalẹ̀ ànábì ni máa kọ́ wọn ni ṣòkòtò bí wọ́n rí dọ́ sígbà tí ló bá ń bí ọ àtìgbà tí ó bá ń yọnu ànábì ni kó máa kọ́ ibi tó rí nígbà tí òun bá ń yọnu àti nígbà tí òun bá ń bínú èyí ní sọ nǹkan kan àfi nǹkan tí olúwa bá fi ránṣẹ́ sí èmi ànábì sallallahu alaihi wasallam sunna. ojú ayé àwọn sọ̀hábà gangan ni ó ti jẹ́ ẹ̀rí látọjú ayé àwọn sọ̀hábà wọ́n máa fi ń ṣe ẹ̀rí ẹ̀sìn. Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní máa sa ma sa'altumuna an shay'in fi kìtà kitabillahi na'lamuhu akhbarnakum aw sunnatin min sunani nabi sallallahu alaihi wasallam akhbarnakum wala taqata lana bima ahdathtum. ó ní abdullahi masudi ní ẹ ní bí wá ní nǹkan kan tí nǹkan yẹn wà ní Qur'an tá a sì má akhbarnakum bihi á fún yín níròyìn pa rẹ̀ ẹni pé á sàlàyé rẹ̀ fún yín aw sunnatin àbí tẹ bá béèrè nǹkankan nu sunna min sunna ni nabi yalla nu sunna nabi akhbarnakum bi adayin lóhun nípa rẹ̀ àmọ́ wọlé àtọ́kọ̀tọ̀ lẹ́nu bí máa àṣìjẹ́ ntẹ́yìn bá dálẹ̀ fúnra yín ipa ọ̀ka ìsúnmọ́ rẹ̀ òun náà ni pé àwọn sàhábà gẹ́gẹ́ kúnra wọn súnà ń jẹ́ ẹ̀rí ẹ̀sìn látọ̀dọ̀ wọn bákan náà tábà ń sọ pé súnà gbogbo ànábì ọlọ́wọ́n ọba tó ti kọjá gbogbo wọn àwọn ni wọ́n máa ń wọ́n ní lánàá wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ tí tíra tọ́lọ́wọ́ bá fún wọn tí ó jẹ́ àlàyé ti wọn. tó bá kan náà wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe tí ó máa fi júwe tíra tọ́lọ́wọ́ bá fún wọn. náà ni wọ́n àná hadith anabi sallallahu alayhi wa sallam anabi ní nínú hadith abdullahi bin mas'ud náà nìyí. النبي صلى الله عليه وسلم نك من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون سنته أو يأخذون بسنته النبي ni gbogbo anabi ọlọ́run tó ti ṣàwájú wọ́n ní àwọn hawariyun àwọn tí ó sún mọ́ wọn tí wọ́n gbé ẹ̀sìn lọ́wọ́ sọ àwọn afámọ́nkọ hawariyun ní àwọn aláṣọ funfun tí pé wọ́n yàtọ̀ pé ah, àwọn eléyìí wọ́n di full time wọn fún fún ẹ̀sìn yìí ni. bákan náà wà ashabun àwọn ànábì ó sì ní àwọn ànábì kọ̀ọ̀kan wọ́n ní àwọn sàhábà yẹni pé àwọn ọ̀rẹ́ tí wọ́n sún mọ́ wọn tó ṣe pé yàtọ̀ pé súnà tánàbí yẹn là kalẹ̀ àwọn gangan ni wọ́n di mú wọn ní jẹ́ kó so òun ni kí èèyàn dé lónìí kí o ní ti ń jẹ́ súnà tánàbí ẹjẹ́ ká filẹ̀ Kùránì ní ẹjẹ́ ká mú kí ni ẹ̀gán ó tako ìlànà àwọn ànábì ọlọ́wọ́ ọba tó ti kọjá síwájú ànábì sallallahu alaihi ànábì wa ní tó bá ti rí báyẹn táwọn kan dúró ti ìlànà mi tán. ثم إنها تخلف من بعدهم خلوف أو يجاكو جاكو كوبا دي لا يبعي سورو أوانية يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون انتم وليسين وما صار انتم الله وانا وانا وما سي لريسين الله وابا النبي واني gbogbo ẹni tó bá ti rírò àwọn ẹni wọ̀nyí ẹni tó pẹ̀lú pé ó bá wọn jà pẹ̀lú ọwọ́ rẹ̀ ànábì ẹni yẹn ọmọ ó ṣe é dáa o bákan náà ẹni tí tó bá takò wọn pẹ̀lú ẹnu rẹ̀ ìtakò pẹ̀lú ọwọ́ òun náà ni kí wọn wà nípò agbára kò ní ẹ mú ẹni yìí náà wà ní kí ni ń ṣe ó fẹ́ máa fà sọ́lá súnà kú nínú alukur'an irú ẹnìyàn yẹ ká mú ni kíjọba ó mú un anabi ni tí o bá wá sí yẹn. ومن جاءدهم باللسان وهو مؤمن انتو باشي كي عوانا نوافين تقولوا وبيه آه النبي من قلوب عبودوا لنا يو كي ولن تنسقي قرآن كلا نيدي آه نيدي سنة so ìyẹn gbọ́dọ̀ takò ẹnìyẹn wọ́n gbọ́dọ̀ takò ẹ̀rì ìgbà tí mo rí tọ́pìkì yìí ẹ̀yìn tí ì mọ pàtàkì rẹ̀ dáadáa tí bá ṣe kí ń gbà tí àwẹ̀ wa di bí mẹ́ta bí márùn-ún táwa ń gbọ́ tí bàbá gègé yìí tó wá ní òun tó ń bọ̀ wá ẹ̀yìn alùsùnà ẹ̀dàkùn kágbàlagbà ó dérú lẹ́bù yẹn kó di pé fìtínà ni ọmọ wa káàkiri kọ́lọ̀ yẹ káwọn ti ń tẹ̀lé gan-an yẹ káwọn ọmọ wọn pé ah ah irú ẹ̀ dáwò lélẹ́yìí tó ìkẹyìn tó ń bọ̀ wá o ẹ mọ wá wo àwọn ọ̀rọ̀ arìnlẹ̀ tẹ́tí yóò bá ti súnà yóò mọ gọ̀ ó ní òun ó pé àwọn èèyàn mú mi wọ́n mi wò ló ń fa àwọn èèyàn mú wọ́n gán lé wọnú mi bìrìtà sí pé òòrùn mi ń gán wọ̀ wọ́n ní òun wẹ́dò ń wẹ́dò fìtínà Yorùbá ta ló rán ní fìtínà Yorùbá fọláàlù súnà bá wọn dá sí ó láti fọ dá sí sọ́rọ́ ẹ̀sìn ló ń sọ ni tí bọ́lá wọn sọ bí yà lọ ń sọ ó lọrin náà àbùkù lọ́kàn so ó tó bí bóyá bí ọdún márùn-ún bó ṣe wá sọ̀rọ̀ yẹn náà nìyẹn kẹ́kẹ́ tọ́lọ́ bá ti dá ní alábùkù kẹ́ bá ti jẹ́ alábùkù ẹ̀dá kò bá àmọ́ kàbùkù jù bẹ́ẹ̀ lọ yóò tún náwó rí mi náà ni pé pé njọ́ ti ń sọ̀rọ̀ yẹn àwọn tí ń bẹ lórí ìjòkó gangan náà sọ fún pé kí mẹ́nu ẹjọ́ torí ilé wọn ní àtàkì àwọn ọmọdé àpẹẹlẹ àwọn ọmọ àfọ̀njá àwọn ilé wọn ní àtàkì ẹsẹ̀kẹsẹ̀ àwọn náà wọ́n ti pè mí kó wá kó wá sí lẹ́kṣọ̀ fáwọn ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n fẹ́ máa lẹ̀kùn mọ́ níjọ́ yẹn gan-an wọ́n dọ́gbọ́n gbé jáde kó níbi wá àfihàn ní tòun ti bẹ́ẹ̀ náà ẹ ti wọ́n ti tó ń fọwọ́ rán lẹ́gẹ̀ẹ́ ni tó ní mo fẹ́ lọ ni pé irú àwọn ẹni báyìí èèyàn gbọ́dọ̀ máa wò wọ́n ní àwùjọ tó mo sọ̀rọ̀ kan bì kan pé tí wọ́n bá fi òkú ìyá wèrè kalẹ̀ fún wèrè yóò sun ìyá rẹ̀ jẹ́ o òun nìkan kọ́ ló ti wá dá yàn yẹn ni ìyá yẹn láàbúrò ìyá yẹn ó lẹ́gbọ́n ìyá so àbùkójọ àmọ́ kàn papọ̀ pé ah, ìyá tó ń sun jẹ́ńjò ní òun ní níwèrè ọmọ rẹ̀ ló fún jẹ mọ́ so òun náà ni pé tí àwọn èèyàn bá ń wo arákùnrin yìí yóò da ìsìlámù rú yóò kó bá àwọn mùsùlùmí yóò fún àwọn tí kìí ṣe mùsùlùmí ní àǹfààní burúkú lérí àwọn mùsùlùmí tó náà ni ọ̀rọ̀ rẹ fi nídìí ó ní bùkátà sí gan yóò yára lẹ́nu kan bu kọ́ra kan pé ní ẹlẹ́dẹ̀ẹ́ kán pè lẹ́lẹ́dẹ̀ kó má jẹ ajá kí ni tiẹ̀ kí ni èébú wo ló tó kúfúrú tó bá ti kẹyàn fẹ́yẹ kékeré léyàn ayò zambi ń bá dá kúfúrú àgbọ̀n tó kí ni tí bá ti pé àwọn èèyàn ọmọ nǹkan tó kàn lọ́rọ̀ wọn fún ọmọ tó kàn lọ́rọ̀ wọn èmi ò rò pé yín ní ìṣẹ́ tó wọn máa fà á ẹ ẹ tilé máa bú tilé máa ṣìkínní kan kí tẹ́ bá ti sọ kí ló dé tẹ́ ẹ̀rọ ra pẹ̀lú ẹni yẹn pẹ́pà tí ìsìn rẹ̀ pé ah, ẹ̀bá sì máa sọ̀rọ̀ nǹkan báyìí kò wá sì dáa so òun náà ni pé nítorí ẹkẹlò mi ò rán kò ní rán níbi súnà gan kò ní rán níbi súnà ntí ó kàn náà ni ó máa rán káàkiri so òun ni pé ẹni tí ò bá lè jáde bọ́ta kó takuru àwọn ọ̀dà yẹn ànábì ni wàlẹ́ ìgbàni wàmẹ́n jẹ́ hẹ́dà ń fi kọ́lbì wọ́wọ́ mọ́mìn tó bá ti wà lè fẹnu sọ ti a. Ah, ah, nǹkan kíkan lélẹ́yìí tó ànábì ní lẹ́yìn pé kó o fi ọkàn rẹ kó o fi kọ́ yẹn ni pé má láìkì rẹ nìyẹn má láìkì ẹ̀ pé àwọn eléyìí ń takò lànà ànábì wọ́n ti fọ́sùlù súnà ẹ̀nì kó níbi alukoran kó wá tó máa ní mùdírù rẹ ni pé ẹ ilé kéwu náà la lọ náà ilé kéwu ọ̀hún síbẹ̀ nìkan ló ti kéwu ni àbí síbẹ̀ kọ́kọ́ kéwu yẹn kọ́ yẹn ní koran ń bẹ̀ ìtìdá yẹn ti ń bẹ̀rẹ̀ òní kọ́ ní kuran ó ti kọ́kọ́ ké kuran ń lè rẹ̀ náà kó tó di kó o dé bẹ́ẹ̀ lórí ẹni ọ̀kan ló àwọn ọmọ bàbá yẹn sọ fún mi pé òun fẹ́ kí ṣíbí dárò lómi lẹ́nu àti parí mo ní ilẹ̀ mo ti gbà mo ti parí mo ní àwọn fẹ́ ká máa ṣe ìtìhádì markazi mo ní èmi ìtìhádì markazi ń bo mi ò ṣe o ilé kéwu yín nìkan kọ́ mo ti kéwu mo ti kọ́kọ́ ké kuran kí n tó wá mo kí olórí bàbá mi kí n tó wá so mo kọ àwọn tíra mo sọ àwọn tíra tí mo ti kà kí n tó wá sí ilé kéwu ẹ̀dá mo tún lọ sílé kí wù mí lẹ́yìn ìgbà wọn ẹ ti afẹ́ sọ pé mẹ̀rìkàzí torí kí ni ẹ ti pè mí mo ti ké Kùránì náà kẹ́ ẹ máa pè mí mọ́ bẹ́ẹ̀ alábùsí ni tó agbá ẹ̀yìn ẹlẹ́yìn náà yìí tó náà ni pé ẹni tó máa ń lọ kẹ́ ẹ mẹ̀rìkàzí lòun máa ń san fandafanda ó nìyẹn ọmọ kan ni mí ni mí àmì mi náà ẹgbẹ́ báyìí ni mọ̀rìkàsí ni wá mọ̀rìkàsí ni wá àmọ́ èèmọ̀ ní fi ń ṣe fún wọn irú yìí ń dábàá wọn. tòun ni pé kí wọn ni ah mùdírù mi ah èèmọ̀ kan tí èmi ò lè sọ kọ́lẹ̀ lómi god ó burú fẹ́ mi dédí pé wàlá yóò tún mọ dìfẹ́ǹdì rẹ̀ tí wọn bá tiẹ̀ dìfẹ́ǹdì yàn èèyàn wò kọ́lá yìí máa ń yà mí lẹ́nu pé kọ́lá yìí fò ní kéèyàn ń kéwú gan kété pé bóyá kéèyàn ń ṣe súnà ṣé èèyàn lè rí léyìí ní dùn báyìí kéèyàn ní àfa lélẹ́yìí láíláí ẹni tí ń bóra ẹni tí ń bóra ṣe pé ẹ̀mí rẹ̀ gẹ́ korí kan tó bó ló ti fẹ́ rí epo ọ̀wọ́ lọ́wọ́ yìí lọ́wọ́ ní òun kó ẹ̀mí àwọn kan ni wọ́n kó wọn kó nínú wàhálà kí ni wọ́n kó wọn sí ojú ọ̀nà òdodo tó pẹ́ ní ìtẹ́ gan òsí lójú ọ̀nà yẹn ìyẹn ti mọ rí àfa ìyẹn mọ rí takọ́ṣù ìyẹn mọ rí zuhud lára àfa nítorí lè mú àfa dépò pé wọ́n lè ra kírímù à ń lè fi kírímù tí ó bo lára ó fi para fáá tójú fi ń jóná ah ọ̀yọ́ kí n ò kíyèsí pé eléyìí ṣe ń fi hàn lè tẹ̀lé ní ordinary lè lásán gẹ̀ kó kí wọ́n kàn wò yàn pé ẹ̀ ń ṣé kèé tiẹ̀ sọ̀rọ̀ súnà lẹ́ ń sọ ìjà àfà gangan ìjà àfà dàlá lélẹ́yìí na ìròrí fọ́sùn súnà anil Qur'an táwọn afábá ń ṣàlàyé ìgbà tó bẹ̀rẹ̀ nkúrò àwọn ọmọ trizin lọ́dọ̀ àwọn Khawarij nígbà míì ìpètò ráwọn làkọ́kọ́ ẹni tí wọ́n takò àwọn nǹkan kan tí wọ́n rí nínú Qur'an Khawarij wọ́n takò haddu rajmu ipe a ah, àwọn ọ̀gbà wọ́n ní kí lóde òní àwọn òrí kó kílẹ̀ nínú Qur'an wọ́n takò mẹ́tẹ̀ṣẹ̀ al-khuffayn so iná ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afa sunna ló fi di pé wọ́n padà fi ọ̀rọ̀ mẹ́tẹ̀ṣẹ̀ al wọ́n fi sínú ọ̀rọ̀ àkídà láti fi ti fọ́sùn láàrin ẹni tó bá ń jẹ́ àwọn ẹni tó wà lórí fíkra àwọn Khawarij àti àwọn ahli sunnah so ìgbà tó yá àwọn afápadà tírèzì fíkra kání Qur'an nìkan ló kàn wá hadithi kò kàn wá wọ́n bá dé asúrò hadithi yẹn kí nígbà tí 19th century tó bẹ̀rẹ̀ sọ àwọn afá rí pé ìròrí yẹn jáde gan níbo ló ti jáde Hind ní India ló ti jáde àwọn olórí oríṣiríṣiríṣi tí ń ja islam ní ogun ọ̀pọ̀ ní india gan irú ẹ̀ náà ni àwọn tí wọ́n ti kankura wọn ní Qur'ani yun àwọn ni wọ́n ní Qur'an nìkan náà lọ kàn wọ́n tí wọ́n ti pété bá tún wù ní ọ̀pọ̀lọpọ̀ ẹwà àwọn tẹ̀blígì náà ẹni pé india náà ni tí wọ́n fi nírú àwọn olórí yẹn ó pọ̀ gan tí pé ibẹ̀ ni ti ń dìde lọ́pọ̀lọpọ̀ gbà so ẹni tí kókó bẹ̀rẹ̀ kínní yẹn wọ́n pè nìkan ní Ahmed Khan òun ni ó takú ọ̀pọ̀lọpọ̀ hadith pẹ̀lú làákàyè rẹ̀ so làákàyè náà ni ẹni kìíní yìí àtò bá làákàyè mo báyìí wọ́n ní hadith kan ní eléyìí ò ṣe dédé làákàyè so ẹ sì rí i pé ntẹ́ni yìí náà máa ń sọ yóò ní ẹ̀yin náà wò ó yóò wà máa sọ wọ́n báyìí kìsílẹ̀ yìí ṣe dèdè làákàyè tó àwọn kọ́nà làákàyè wo ló ní ṣé ẹni tó bá ni ni kí ọmọ bí ó ṣe tó mọ̀lẹ́bí ọmọ ìyá rẹ ọmọ bàbá rẹ òpin làákàyè nù kódà kọ́mọ bàbá rẹ máa ṣe tó le tí ò dáa tó bóyá ṣe jọ máa ríra yín fẹ́ kíra yín fẹ́ jọ máa wà papọ̀ òpin làákàyè mọ́ amẹ́ni tó yẹ pé kò rí yẹn ṣe ẹ dákun làákàyè wo lọ́wọ́ fẹ́ lóní làákàyè wò tòótọ́ máa ní àwọn ọ̀rọ̀ tí o bá ti bá làákàyè mú àwọn onígbà lọ́wọ́ rẹ̀ tọ̀ lẹ́yìn ìgbà tí Ahmed Khan tó takùn ọ̀pọ̀lọpọ̀ hadith tán tó o lè mú lè wá kó ní ah, àhẹ́nẹ́ wò tó Abdullah bin Hakra ẹni Akralawi Akralawi òun náà Pakistan lòun ti jáde òun náà tiẹ̀ náà òun náà tún bẹ̀rẹ̀ pẹ̀lú pé nítorí tiẹ̀ kan ní pé òun fẹ́ ṣe dẹ̀rẹ́sà hadith ẹ̀rí pàwọn ilé náà pariwo rẹ̀ ìpè afẹ́ afẹ́ ṣe dẹ̀rẹ́sà hadith yẹn afẹ́ rí fọ́ọ̀mù rẹ̀ so àwọn afá ní ń sọ yẹn òun nìkan ń rò bẹ́ẹ̀ kò ní kankan tó lè ṣe nípa ọ̀rọ̀ hadith yìí tó padà wá bá débi pé ó padà takò ọ̀gọ̀rọ̀ àdéhìsì látara pé òun ń ṣe ìdìrásà àdéhìsì ẹni pàwọn eléyìí náà àwọn náà ń gbé kọ́ ìdàkalẹ̀ tó bá rí nǹkan tí wọ́n ń ṣe dáadáa láwọn màkàzí tó àwọn náà ń gbé kọ́ ìdàkalẹ̀ kọ́dà kan bẹ lára wọn ẹnìyẹn kọtíra tó mọ́ ọ̀rọ̀ lè bá wọn nílé nígbà tí ẹnìyẹn kọtíra wọn tó lẹ́nu ẹni àti wọn ní sílà dáadáa nígbà tí mo fi wà ní mọ́láhálà ẹ̀dàdíyà tó mú padà wá rí sílà wọn mọ́ akọ́lù wọn so pé jìnnà lébẹ́ nìyí kí n bá wọn sọ̀rọ̀ tìmọ̀ tí wọ́n jọ sọ̀rọ̀ mo wá rí i pé làákàyè sọ láwọn níyẹn gan làákàyè náà lèèyàn fi tún fi takùn wọn pé ẹ tún fi làákàyè wọlé yìí náà tó àwọn náà takùn àdìsí gan lẹ́nu yẹn wọn náà takùn àdìsí pọ̀ ẹni yẹn mo ti ń kìlọ̀ fún wọn jọ̀hún iṣẹ́ ní bẹ́ẹ̀ kọ yìí ìsàlẹ̀ ẹ̀fẹ́ fún òdìrú ní torchlight tí wọ́n tàn síbi fìtínà káàkiri ni ẹni ẹni ẹ̀ ẹnìyẹn wọ́n pè wọ́n ní sábà adam yahya alifulani so tíra wọn tí wọ́n kọ àdánwò lára ní tíra wọn eré tíra yẹn ni bàbá yìí padà wá bẹ́ẹ̀sì lélẹ́rí náà ní ń gbé káàkiri so òun ni pé làákàyè náà ni wọ́n fi ń bó ṣe rí láti ilẹ̀ náà nìyẹn làákàyè náà wọ́n fi takò hadith anabi sallallahu alayhi wa sallam abdullahi hakralawi tí yìí yóò lóun fẹ́ ṣe dirasa hadith ni táwọn fẹ́ fi tẹ̀ǹkéhù rẹ̀ kí àwọn kankan bẹ tó yẹ káwọn fọ ọmọ níbẹ̀ kankan ibẹ̀ ní wọ́n padà di kó padà máa ta ko ṣèdíṣà nẹ́bí sallallahu alaihi wasallam. so dẹ́lẹ̀ yìí náà ṣe wá tún rí ìgbésẹ̀ yẹn kì í ṣe ìgbésẹ̀ wọn o ìgbésẹ̀ táwọn náà bá ń lẹ̀ ni o láwọn táwọn sọ yìí ìgbésẹ̀ bá ń lẹ̀ ni wọ́n kàn tún ń fẹ́ wọ́n ń fẹ́ lójú ni wọ́n ń fẹ́ lójú àmọ́ ẹnìkan ti kọ́kọ́ fún wọn ní foundation kalẹ̀ so ìní ti bèbè yìí òun kọ́lá mo ń sọ pé kéèyàn ó reserve eléyìí òun fún àsìkò kan òun ni pé ọ wá padà wá kọ àwọn tíra ní Abdullah yìí tó jẹ́ ọmọ Pakistan yẹn ọ wá takò àwọn ọ̀gọ̀rọ̀ àdìsí pé òun ọgbà pé àdìsí yìí ọba mu kọ̀bálà káyìí mu òṣèkìní kan gbogbo àwọn tíra àwọn ẹni yìí náà làwọn eléyìí ń wá káàkiri lónìí náà bákan náà ìgbà tó di 1905 Gulam Ahmed òun náà tún wáyé lára àwọn tí wọ́n tún ń takò hadith anabi náà lòun náà wà tó náà ní wọn gba àwọn hadith kan gbọ́ tó tó jẹ́ pé àwọn hadith tó wà nù Sahih Bukhari wọ́n gẹ́gẹ́ bí hadith yìí nípa ọ̀rọ̀ Nabiyullahi Musa tó ṣe pé ní òun bẹ òun fún anabi Musa òun fún ọmọ tó ní í ṣe pẹ̀lú pé ńgbà tí àwọn Yahud tí wọ́n parọ́ máa so tí ó di kọ́ lọ lé wẹ̀ tó wá ń sọ pé ẹ̀yin náà wo tó bá ni. njọ́ tí mo ń kà kí ni tíra ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ń bẹnu tíra ẹni tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so tira ọ̀rọ̀ yẹn bẹnu rẹ̀ táwọn náà gbé wa sùdọ̀ yẹn kó tó sọ títí ọ̀rọ̀ nínú Sahih Muslim hadithi ẹni salasa asabu abulghar wọ́n takò náà sọmọ níkílẹ̀ lẹ́ta fún mẹ́ wọ́n ní kò bá laka ìlú kéèyàn ó jòkó látàlẹ́ kọ́ wá oúnjẹ lọ owó oúnjẹ dé tán bàbá rẹ ti wá sùn kọ́ wá gbé oúnjẹ lọ́wọ́ báyìí títí sílẹ̀ ó fi mọ́ wọ́n ní sàrùmí tó bá laka ìlú mo ní bẹ́ẹ̀ ni ọba laka ìlú wọ́n ní ẹ̀hẹ́n mo ní tó fi bá laka ìlú ni pé ṣé kò rọrùn tí wọ́n bá gbé nǹkan lọ́wọ́ báyìí kódà yóò mọ̀ tó gbé yóò tó gbé ó tún lè gbé kalẹ̀ wọ́n ti kó tó kájí kó tó gbé lọ́wọ́ títí sílẹ̀ òfin mọ́ ń ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n wọ́n ní kó sùn sílẹ̀ fi mọ́ náà ni wọ́n ní ah òótọ́ sí lọ́rọ̀ yìí o ṣùgbọ́n ṣe ti rí báyìí pé làákà yín tẹ́lẹ̀ ń wúyẹ gangan làákà yìí nínú fi dọ́gba yín nìsín so náà lẹ padà àtẹ́tì ṣé ọwọ́ àti ṣe mọ́nu tíra kẹ́kọ́ sí pé kìnìyàn ọba làákà yìí mú ibi kìnìyàn ọba làákà yìí mú o so even ìpàdé wọn tẹ́lẹ̀ àti wọ́n pàdé ńgbà kan ní wọ́n padà ń sọ pé àwọn túbá ni wọ́n padà kọ́ sínú síra hadith máa ọ̀lẹ́ láyé hadith ìpè á ah, àwọn lẹ́nu pa àwọn búṣọ àbá ń ta wọn o àwọn òṣèké ní kan o tó ẹnìyẹn ó sọ frankly ó sì ní í kọ́ sínú síra mi ti ń bọ̀ pé èmi o mi ò búṣọ àbá o nìkan àmọ́ ìṣòro wọn náà ni àìsàn bíyà mẹ̀rẹ̀kàdíyà o ìṣòro wọn nù ìṣòro wọn nù náà òun ni pé lẹ́yìn ìgbà yẹn tí ahmed gulam náà dé òun náà tó ta ko ọ̀rọ̀ hadith anabi sallallahu alaihi wasallam fáwọn ọgbà nítorí mo fi ṣe léyìí oníkọ́mọ̀ mọ̀ yàrá lẹ́nu kíké àwọn ẹni yìí sáré tẹ̀ dé mi bóná ti wá wá báyìí ìpínlẹ̀ wọn nìyẹn wọn nípínlẹ̀ so àwọn kan wọn bẹ tó ṣe pé àwọn ń pera wọn pé kuranu sangiri síra wọn so ṣe pé kò sí ní tẹ́ bá sọ fún wọn àwọn tẹ̀ sọ fún mi pé kuranu yóò là wa ẹ̀rí bí kúránì yóò lò ó àmọ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ àti gbèsè rẹ̀ yóò rí i pé ibi tí ń forí sọ náà nù ọ̀fẹ́ ti fọ́sílò súnà kù nínú alukoran náà àwọn àṣìṣe tí ó ń ṣẹlẹ̀ látara pé àwọn fẹ́ ya súnà kù lára hadith anabi sallallahu alaihi wa sallam àwọn tí wọ́n bá ń nírú rò rí yẹn wọ́n máa ní ìṣòro láńlá gbọ́lẹ́ tó bá ń jẹ́ onísúnà kúrò àwọn oṣù pàdé ẹnìkan rí lára ń kọ̀ọ̀rọ̀ yóò yẹn nílọrin ó sọ fún mi ó ní àwọn ọmọ ńlá ìkì yín èyí ń fún àmì ẹ̀ẹ́kẹ́ kórìíra wa púpọ̀ mo ní ẹ̀ ẹ́ lákìsì ó ní wà láì wọ́n ti lákìsì rẹ̀ pé ẹ kórìíra wa gan mo ní à kórìíra yín iṣẹ́ ọwọ́ yín náà la kórìíra àkídà yín náà la kórìíra mo ti fi ní àti ìdájọ́ ń sọ̀rọ̀ látẹ̀kàn yìí tó ake bá kó lura yín ni ìní bá yín sọ̀rọ̀ but àkídà yín yẹn náà ni mo hit gbogbo àìsè hit rẹ̀ so sọ̀rọ̀ níjọ́ ọ wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mi èmi náà béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ so mo bí pé ó bí mi pé àwọn ó sọ̀rọ̀ débẹ̀ náà ní àwọn báwọn ṣe wà yìí nínú táwọn gbàgbọ́ àwọn gbà pé òkú jìyà nù ń ẹ mo ní kí ló dé ó ní kò sínú Kùránì látòkè kalẹ̀ kò síbi tọ́lọ̀ ti ní òkú jìyà ó ní áá náà ní ìṣòro àkọ́kọ́ wọn ní àyèmọ̀kan àyèmọ̀kan so àyà tó clear mo wá sí ọ̀rọ̀ ọlọ́run nípa nàbí nípa Fir'aun ike ọlọ́run ní à ah. ike an-nāru yu'radu 'alayhā ghudūwan wa 'ashiyyan wa yawma taqūmu as-sā'ah alhiqū 'alā Fir'aun ashadda al-'adhāb nítorí yìí ni kọ́ra kò lè kò gbọ́ kọ̀mọ̀tòmọ̀ rẹ̀ náà a tún gbé Kùránì Yorùbá ó tó ti rí ọlọ́run ní ìsìlẹ̀ ọ̀nà kọ́ máa jìyà kan yóò kọ́ máa jóná kan iná kan kọ́ máa wá fún láyé náà pátó wá jíjọ́ gbìyànjú àlùkìyà mo yóò tó ń rí èyí tó tó le jù báwọn lọ́wọ́ ni ah mo ní kékeré obì ọ́ níbi rẹ̀ mo ní níbo ló ti rí mo ní mélòó máa ń kí láyìlá ó ní mẹ́rin níbo ló ti rí ah ó bọ̀ wá ọba yọ fóònù

ẹni oníwọ̀n lè kọ́tù ìgbà fa ọ̀rọ̀ wọn tán ó ní wọn sọ fún un pé ẹ̀yin ẹ̀yin alùsùnà yìí kùránì àti àdíìsì kò sí yàtọ̀ láàrin lọ́dọ̀ ẹ̀yin yìí àdíìsì ànábì àdíìsì gan-an fẹ́ jọ yín lójúju kùránì lọ oníjẹ́ kó ń bí kan òun ní nàm ó ní kùránì àti àdíìsì èwo ló jura wọn lọ ó lóun ní ń dáhùn o àmẹ́yìn náà ìbéèrè tèmi náà kalẹ̀ nínú mọ́tò ẹni pé bọ́dì mọ́tò àti engine èwo ló jura wọn lọ́mbẹ̀ olóhùn àni ẹ̀jẹ̀ kí n dáhùn béèrè yìí wọn bá ní à ah, bọ́dì mọ́tò àti olùkọ́ tí ẹ̀ jẹ́ sí gbọ́ èsì tó ń fẹ́ fún mọ́ bọ́dì mọ́tò àti engine èwo ló jura wọn lọ wọn ni ẹ̀ sí bọ́dì mọ́tò lè dá rìn láì sí engine sí engine lè dá lọ láì sí bọ́dì. A wá ń wò kò ní ẹ̀kọ́ nǹkan kún wájú ẹ̀ ni pé ah, mo ní wo àwọn tó bá ń jẹ́ ẹni ti ní ìṣòro lérí irú ọ̀rọ̀ yìí wọ́n ń wọ́n sì ẹni tó bá ń jẹ́ òní súnà àkọ́kọ́ àṣẹ tí wọ́n ṣe òun ni pé fíkàrà yìí ẹni ń pe kùránù gẹ́gẹ́ nírọ́ ìròrí yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ kí ìròrí yẹn gangan ń pe kùránù pé irọ́ ni kùránù pa torí pé kí ni hadith àwọn àyà kùránù gan pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ tí yẹn bá ń kà tí yẹn máa rí pé ọlọ́run sọ fún wa pé ẹ tẹ̀lé ànábì ntànábì bá sọ fún yín ẹ gbọ́ bá wí fún yín ẹ gbà ẹ gbọ́dọ̀ takò bá wí فالوضع سبحانه عز وجل اللهم أنه وانزلنا إليك الذكرى لتبين للناس من نزل إليهم ولعلهم يتفكرون اللهم أتني أتيع الله وأتيع الرسول وأولي الأمر منكم فإن تنازعت في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا اللهم أتني أنزلنا ọlọ́run bá sọ̀kalẹ̀ fún yín ọlọ́run sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam abdik alqur'an kó ba lè máa ṣàlàyé litubayyina linnasi ma nuzzila ilayhim ntọ́nà tó sọ̀kalẹ̀ fún mi òun ní kó máa ṣàlàyé òun fáwọn èèyàn kí lálàyé àlàyé nǹkan ìlànà anabi sallallahu alayhi wa sallam ni ọlọ́run tó ní ẹ tẹ̀lé ìmí ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ mi àti Allah wa àti ar-rasula wa ulil amri minkum wọ́n ní wa in tanaza'tum àti wọ́n di pé kò tó ní wa àti ulil amri àwọn afá ni àti Allah ọmọ pé ẹ tẹ̀lé al-Qur'an àti ar ẹ tẹ̀lé ìlànà tó jìṣẹ́ bá mú wá fún yín wa ulil amri minkum ó ṣe yíwọn ní atfu wọ́n ní àmọ́tẹ́ bá wọ́n ṣe fàǹfà tí wàhálà ṣẹlẹ̀ farudduhu ila ẹ dọ́rọ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run wa rasul ẹ dá padà sọ́dọ̀ ànábì yẹn ni pé ṣẹ́ bá wọnú al-Qur'an ntẹ́ ba ń fa ẹ̀yẹnjú rẹ̀ mbẹ́ ẹ wọnú hadith anabi ntẹ́ ba ń fa ẹ̀yẹnjú rẹ̀ so eléyìí ó túmọ̀ sí pé àwọn ẹni yìí gẹ́gẹ́ gba kùránì gẹ́gẹ́ gbọ́ irọ́ ni wọ́n pa tí bá gba kùránì gbọ́ ẹ̀ kílẹ̀ yìí wò ah so gbàtọ́ ni ẹ ọlọ́run so ọ̀dọ̀ ọlọ́run wọlé lọ ni wọ̀rọ̀ rasúlà wọlé tó lọ sí náà tó ní so ó mi pé àwọn afọ́ ni ẹ̀ gba kùránù gbọ́ ẹ̀ kàn sọ pé ẹ̀yìn kùránù nìyí ni wọ́n tún ní wa man yuti'i Allaha wa rasulahu faqad faza fawzan azima ẹ̀ tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé jíṣẹ́ ìlànà rẹ̀ náà ní pípé sí òun so òun náà ni pé síkírà yìí kò sí ọ̀tà kópẹ́ nìyẹn ó ń pè alukọ̀ránù nírọ̀ ni tí wọ́n bá ti ní ìgbà hadisi ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀ gba kọ̀ránù níjẹ́ so àdọ́gbọ́n sọ pé àwọn ọmọ gba Kùránì gbọ́ so àdọ́gbọ́n fẹ́ gba ni indirectly gba ewu fikra yi òun náà ni pé ó tún pèpè sí tàṣkírù nàbí yìí ìyẹn ànábì àìka ànábì kan náà ni ṣẹ̀rí àwọn tí wọ́n ń takò ìlànà ànábì yìí pé àdéṣì yìí àgbà tẹ bá rí tó bá mú ọ̀rọ̀ bàbá wọn so wọ́n kàn ọ̀rọ̀ yẹn lé tí wọ́n bá nìkan tó takò wọ́n ní ń takò ọ̀rọ̀ bàbá so ẹnìkan wá dérò ní wá ní ìlànà nẹ́bì òun náà ní ẹja tẹ̀lé wọn ni ti Kùránì là ń tẹ̀lé tó túmọ̀ sí pé wọ́n rí i pé ànẹ́bì yìí ẹni yẹpẹrẹ ni ẹni tọ́rọ̀ rẹ̀ òwúlò ni sòkòrò ẹlòmíì tẹ́ bá rí Ìlọrin dáadáa o níjẹta mo lọ sí kútùbà níbì kan so ìgbà tí wọ́n á sí kútùbà mo wá sọ̀rọ̀ kan ìgbà tí wọ́n parí kútúbà bàbá àgbàlagbà kan wà mẹ́wàá pè mí ẹ̀ ní kí ni ó mú rẹ́fẹ́rẹ́nsì wa ó ní ah, ah, bọ́ba sulu ṣe wí nù ah, wọ́n wá ẹ̀gẹ́ wọn kan ọba sulu òun náà ńjọ́ kan lọ sọ pé ẹ̀wù bẹ́sẹ̀ ń báwọn yẹn ṣe ń jọba tọ̀ọ̀rọ̀ èèyàn kalẹ̀ ó ní ọba sulu ní wọ́n tó bá ń fa wọ́ mọ́ àgbàlagbà nídìí ẹ̀ ìtí ọjà mọ́ lọ́wọ́ kò lè o wọ́n wò pé ní tí mo fẹ́ lò ń gan ni pé ẹwọ́ báyìí ṣe ka ọ̀rọ̀ èèyàn kún kí wọ́n á ní ọ̀rọ̀ ànábì àbí ìṣe ànábì náà là ń sọ pé ká tẹ̀lé kí wọ́n á ní àwọn òní gbà yẹn tó o túmọ̀ sí kẹ́ni yẹn yẹ pẹ̀lú ni ọlọ́wọ́ ìgbà tí ó ń sọ̀rọ̀ ike wàmà yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọlọ́tún laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ṣùgbọ́n eléyìí gan ẹ̀kú tó yàn láti sọ pé á ah, ìlànà rẹ̀ yìí ẹ̀jú ká máa tẹ̀lé sọ ọlọ́run tó ní wa in tuti'uhu tahtadu sọ olúwa ní tẹ́ bá ti ń tẹ̀lé ànábì yẹn ẹ sì wà ní orí ìmọ̀nà ọlọ́run ọba bákan náà nínú àṣìṣe ewu tí ń bẹ níbi irú fíkra yìí òun náà ni pé èèyàn ń pe gbogbo àwọn sàhábà ló kù rọ gbogbo wọn yányán pípé ó kù rọ ni wọn wọn tó bá ti ní èmi ọgbà súnà ìtumọ̀ rẹ̀ ni pé àwọn sàhábà ó kù ni wọn tó kan náà ń sọ fún wọn pé aláìní òdodo ni wọn wọn ní àmánà torí pé kí ni gbogbo hadith sábà mú wa á sọ pé sàhábà kan ló gbọ́ látọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ sì ni àwọn sàhábà yìí ọlọ́wọ́n bá jí kó yé wa pé ẹni rẹ ni wọ́n olódodo ẹ̀dá ni wọ́n wọn ò mọ irọ́ ọlọ́ni والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات ọlọ́wọ́n lè yọnu tí ó kúrọ́ ọlọ́ni àwọn tó ti kọjá lọ nínú àwọn sàhábà yìí àwọn tàwọn àjùmọ̀ àtàwọn ànsọ́rù ni ọlọ́ni mo yọnu sí wọn. òkúrò èèyàn sì ni ọlọ́run ò lè yọ́nú sí i ṣùgbọ́n tó bá ní àgbọ̀ ọ̀rọ̀ táwọn sàhábà yìí mú wá ẹni yẹn ń pè wọ́n ní òkúrọ́ nù tó wá rírú àwọn ẹni wọ̀nyí tí wọ́n ń tọ́jú àwọn sàhábà so ni pé mo sọ wọn kàn lè jáde bọ́ta pé àgbà ni àwọn al àmọ́ wọn ò lè lọ direct kan ní àgbà kùránù gan torí ẹ̀ padà máa rí wọn náà wọ́n máa takò nǹkan tó wà nínú kùránù wọ́n máa takò pé eléyìí àwọn ọgbà yìí hùn so òun náà ni pé tó bá ti takò hadith ọ̀rọ̀rùn láti ríbi takò alukur'an náà bákan náà irú àwọn ẹni yìí kò yẹ kí wọ́n máa ṣe tafsir kur'an kò yẹ ká máa ṣe tafsir kur'an torí kò sí bó ṣe bó ṣe fẹ́ tú kur'an tó ní nídìí hadith anabi sallallahu alaihi wasallam mbẹ kò síbi náà ti lè ṣe sokoro àwọn sahaba wọn gbọ́ quran lẹ́nu anabi báyìí wọn ti wá béèrè pé kí ni tùmọ̀ eléyìí irú yẹn náà ní sẹ hadith anabi ni ó ti ń ṣàlàyé aya quran kò sí bójú fẹ́ tu àfi kó lo hadith anabi sallallahu alaihi wasallam ẹwúrú aya quran tọ́lọ́ ni alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ulaika lahumul amnu wa hum muhtadun olùwà ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ kí ààbò sí kankan kó wọnú gbàgbọ́ wọn olùwà ní àwọn ẹni yẹn àwọn tí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ó jẹ́ kí wọ́n nù wà ó muhtadun àwọn tó wà lórí ìmọ̀nà nìyẹn ìgbà tí wọ́n gbọ́rọ̀ yìí gbogbo àwọn sàhábà ìdààmú bá wọn wọn ò mọ tó mọ tí ń jẹ́ zulmù níbẹ̀ wọn. sọ̀rọ̀ bá fẹ́ túkẹ́ wú nìsín tó bá wá ní ẹ àwọn tí wọ́n ń jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n jẹ́ kí ààbò sí wọnú ìmánì wọn tó àfi kó má tukú ẹ̀bọ níjẹ́ ààbò sí torí Ànábì sallallahu alaihi wasallam ló ẹ̀sọ́ aṣàlàyé fún wọn ọlọ́wọ́n dákọ pé ṣírìkì zulmu lọ́lọ́wọ́n bá dákọ ẹ̀bọ nísìnyí ń jẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni kò sí èméjì níbi pé mọ́ọ̀bàm umuru din al-mazkura fil Qur'an dukirat kamila kò sí èméjì pé gbogbo ntọ́lọ́wọ́n bá sọ nínú Qur'an tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn a lè gbọ́ fúlì nínú Qur'an gbogbo ntọ́lọ́wọ́n bá sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí ká ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó hadithi anabi sallallahu alayhi wa sallam òun ni ó ṣàlàyé rẹ̀ fún wa péyányá fẹ́ ó nísìn àyà tó wá fún àlùwàlá ọlọ́wọ́n bá kàn ní yā ayyuhal ladhina amanu idha kumtum وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى القعدين الوقع قلون ربا عز وجل انت بافي شي إيه بافي كيون اسألوا الله فاكسلوا وجوءكم افوجو افوو دي دون وامسحوا برؤوسكم افايري وأرجلكم افوشي إلى القعدين ديكو كويتين سو كميري في القرآن القانونية túrú àwọn ènìyàn ní ìsìn tó bá mọ̀ pé àwọn fẹ́ ṣe kùránù lásán náà làwọn gbàgbọ́ kò nídìí kan máa ṣàlùwàlá kan fọwọ́ méjèèjì kan bomi sẹ́nu kan fímú kò nídìí tó kankan bọ́jú kan sapá kan parí kan sẹ̀sẹ̀ kò nídìí kan máa pa etí gbogbo àwọn èyí òun ló fi mọ̀ pé ìlànà wọn tí wọ́n ń sọ yẹn wọ́n ń parọ́ ni kò ṣeé ṣe kò ṣeé ṣe tó bákan náà nípa ọ̀rọ̀ ìrún náà ntọ́lọ́nkà sọ́nà alukur'an náà ni pé aqimu salata inna salata kanat ala almu'minina kitaban mawquta ipe ẹ̀ma kírun àsìkò ń ó ti jẹ́ ntí ọlọ́run bá ti fi àsìkò sí ó sì jẹ́ ọ̀nà yẹn anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá ní pé òun ò ní rí hadith anabi sallallahu alayhi wa sallam irú ẹni yẹn àsìkò tó kọ́ra ẹ̀rọ ẹ̀yọ̀ kan péré lẹ́yọ̀ kọ́ máa kí pé ọlọ́run ní ẹ̀ka kírun kò sì nídìí kọ́ mọ wá kí pé bó la ṣe kírun yẹn àmọ́ ara rẹ̀ nìyí nìsín wọ́n ń kírun tòlẹ́ ó fi mọ̀ pé tó máa ní pé àwọn ọgbà hadisi ẹni yẹn kò mọ̀ nǹkan tí ń sọ ni so ọgbà nǹkan ń tako ara rẹ̀ ni ṣùgbọ́n náà ọ̀rọ̀ ọ̀run táwa sọ yìí àdìsàn ní sọ̀rọ̀ sọ́dà ló wá ṣàlàyé rẹ̀ yékéyéké ànábì ló sọ pé a ṣe ìkọ́mà kò sọ̀rọ̀ ìkọ́mà nínú alukur'an àwọn ènìyàn kò yẹ ká máa ṣe ìkọ́mà náà ká máa fẹ́ kírun irun pípé kò yẹ ká máa pè irun mọ́ torí kò sí nínú alukur'an ọ̀rọ̀ ọ̀run pípé kò sí nínú alukur'an tó bá kan náà kí gbogbo àwọn ẹni ní kákí suratul Fatiha ẹ̀kí tẹ̀lé kò nídìí máa sùgbọ́n ẹ̀kẹ́ nìyẹn kó di sáyìn irun tara rẹ̀ kó má jẹ́ kó jọ títí anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kan náà irú ẹni yẹn àwọn kankan bẹ tó ṣe pé àwọn afá máa ń sọ pé àti ẹ̀ ní rí nínú Qur'an ṣe pé a rí bí èèyàn ṣe máa ń kírun ní Qur'an nìsín Allah ní wọn fàtí kò sí anabi lọ sọ pé ìrun wákàtí márùn ni so àmọ́ àwọn kan bẹ tó ṣe pé àti ẹ̀ ní rí nínú al sọlápẹjúwe pípé inú súnà sí ni ẹni tó bá ti lóhùn ní ṣe ẹnìyẹn kọ̀yà ní jẹ́ mùsùlùmí mọ̀ ni ìlú ìkókó kúkú sọlátùl janaza kákínú kúkú la kò sí nínú alukur'an nígbà kírun sí la bẹ́ẹ̀ náà ni kèéfìyà rẹ̀ nígbà tẹ́ bá fẹ́ kí o bẹ́ẹ̀ ṣe ṣe nìyí tó mú wá pé ọlọ́ọ̀ni wa ìlànà ọ̀kẹ́ nìkan fún àkàbàrà owó tó mọ̀ ìlà ṣe ẹ̀yìn

tó bá kú torí hadith Ànábì lọ sọ bí a ṣe wẹ òkú tó lè yóò fi mọ̀ pé nítawọn ẹni yẹn ẹni tó bá ń pèpè sí pé ànídi súnà ní ti ń pèpè sí ó da Islam wo ni ó fẹ́ da Islam wo ni so àwọn yẹn tó máa sọ pé tó ẹ̀kọ́ bá wà ní tó bá ló fẹ́ ṣe ṣé kó ṣe kó yanjú ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni ó ṣe pẹ̀lú ọ̀rọ̀ eh, ìbádà ni ó pẹ̀lú ọ̀rọ̀ mọ́nìhàjì ni generalize bó ṣe fẹ́ lò gàgàrà tó ṣe rí bí àwọn oníbídé àwọn ṣe rí láwọn tó láwọn ń ṣe kọ àwọn sangele sí wọn ṣùgbọ́n náà lèmi náà fẹ́ rí nínú manhaji salafiya ẹ lè fẹ́ lo kọ́ídà kan yóò wá ní àwọn kan lè fẹ́ lò fún ẹ nílò fún àwọn ẹlòmíì kò gbọdọ̀ rí báwọn tó bá fẹ́ lò ó fẹ́nìkan ìdájọ́ yẹn ẹ àmọ́mọ́ rẹ̀ lérí gbogbo ẹni tó bá ti kó sínú rẹ̀ àfitẹ́niyẹn bá ní ẹ kéèjì kan tó yọ kú mẹ́ẹ̀ àmọ́ kò lẹ́ ẹ́skúùsì ẹ̀ wọ ẹ́skúùsì fún ẹ̀rí ẹ̀kan ní hmm, ah, eh, irú àwọn yìí náà àti kárọ̀rọ̀ àti wọ́n lẹ̀ àrọ̀ yọ gbogbo wọn kó mbẹ̀ yẹn àbí kò sì kó gbogbo wọn síbẹ̀ náà òun ni pé kí èèyàn sọ pé òun ọ̀fẹ́ súnà àgbà súnà láàyè nìkan tó má kírun sókùn la ma má wẹ̀ òkú ma kọ́dà káfínù takfin fífi aṣọ sókùn la àlérínú Qur'an ike aṣọ òfin kẹfì wé ṣùgbọ́n ilẹ̀ ṣe gbé sínú sàárè gbogbo ìlànà yẹn ìlànà anábì sallallahu alaihi wasallam ni. tó bẹ́ẹ̀ náà ni ẹni tí ó bá gbà pé òun o pé a súnà àwọn ọ̀farama irú ẹni yẹn kò yẹ kó máa kí irun jọmọ́ àmà. torí ọkàn wà ní Qur'an pé kí irun jọmọ́ ẹni yẹn kò gbọdọ̀ máa kí pé méjì lè ní òkì ń kútúbà kò sọ̀rọ̀ kútúbà nínú Qur'an kútúbà táwọn kan ṣe kò sí nínú Qur'an so inú hadith anabi sallallahu alayhi wa sallam náà lọ wà irú ẹni yẹn tó bá di inú ọdún kò yẹ kó kí irun eid kò yẹ kó kí irun eid tó bá kan náà kò yẹ kó sì kí méjì kò tó yẹ kó kí rárá torí kò sí salatul eid nínú alukur'an tó kó ẹ lọ lè kí eid o kò sínú kur'an anabi sallallahu alayhi wa sallam ló ṣàlàyé pé méjì ni ìjọ tá a sì kí ni àsìkò tá a kiri anabi sallallahu alayhi wa sallam ló ṣàlàyé nínú súnà lọ́wọ́ tó bá kan náà ọ̀rọ̀ zakat náà àlérí ní Qur'an ọlọ́kan ni ẹyọ zakat àmọ́ ní sọ́ọ̀bù zakat ọ̀dà Nabi sallallahu alaihi wasallam ló ti wá so kò sí nínú ipe sunna Nabi sallallahu alaihi wasallam òun lọ ẹnu al-Qur'an àdìsá Nabi ni ó ṣàlàyé ọ̀rọ̀ yẹn so bákan náà ṣíṣe ìrun salatu safar nínú hadith anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ pé yẹn ń lọ sínú àjò nísìn fẹ́ kí sọlá tó sáfàrà nke méjìlá kì í sọ àbírọ̀ kàtẹ́ni fàjì ike kakirọ̀ kàtẹ́ni fàjì rẹ̀ síwájú ká tó kí sọlá tó sọ́bẹ̀ àwọn ẹni yìí náà kọ̀ kí wọ́n kí má tó náà ní náfìlà tarawih tàǹkì yàlẹ̀ rọ̀mbọ́n kò sínú Qur'an so gbogbo àwọn nǹkan yìí lè fi ma ewu tí àwọn ẹni yìí tí wọ́n ń bá láti fẹ́ dálẹ̀ sínú islam tó látara pé kí ni àwọn faramá hadith anabi sallallahu alayhi wa sallam sábà wo ntí ó jẹ́ sábà bí fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni wọ̀nyí àìmọ̀kan ni àìmọ̀kan so àìmọ̀kan torí pé kí n sẹ́yìn bá jẹ́ ní tó mọ̀ tí wọ́n ti wò dáadáa pé ah ṣé mo fẹ́ tolé yìí sí nínú mà lónìí yẹn padà kú níbi nǹkan tí ń ṣe tó bá kan náà ìfẹ́ ẹnu òun náà tó ń jẹ́ irinṣẹ́ ńláńlá nínú sábàbí tí máa mú yẹn rí lọ́nà yìí tó torí pé ń rí àwọn èèyàn tí wọ́n ń ṣàlàyé fún un irú bàbá gègé yìí wọ́n ń ṣàlàyé fún ẹni tó ń sọ pẹ̀lú líle ẹni tó sọ pẹ̀lú tó dẹ̀ fún ìta gbọ̀ ẹ sì mọ̀ pé òun náà ń gbọ̀ torí ó sọ pé ẹni ní ìsìn gbogbo wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ àwọn àlùsùn náà wọn sọ̀rọ̀ ó lè pè wọ́n náà ń rí wọn pé wọ́n ń wọ́n ń sọ̀rọ̀ tó òun gbọ́ ọ̀rọ̀ wọn ní jẹba a tó kúrò àyè a ẹ̀dùn bá mi yóò ní òun fún ẹlòmíì ní èsì ewúro south commonwealth Yunus ó fún wọn ní ó bú wọn bú wọn bú wọn bú wọn bú wọn bú wọn ó fi mọ̀ pé ẹni yìí ń gbọ́ àwọn nǹkan yìí tó irú àwọn nǹkan yìí lè fi mọ̀ pé àìnílàkàyè torígbà míì ṣe ẹlòmíì ọgbọ́n tó nílàkàyè ẹ̀sùn òkè bóyá onímọ̀ ni tó bá gbọ́n ẹ̀rù kò onímọ̀ ni ìgbà tó bá jòkó bá nìkan ẹ̀dá kan kílẹ̀ rí sọ̀rọ̀ yìí náà èmi ò ní sí sọ̀rọ̀ àgbàlagbàlà wa ìyẹn sọ sí nkálukú bá sọ sí ẹ̀sán lára tí wọ́n náà ní ti ṣe kí ni tí o ti píkì tí o mú tiẹ̀ so ó gbọ́n nù ẹ̀ńtọ́ nù so amẹ́ni tí ọ̀gbọ́n tó bá ti yẹ sọ̀rọ̀ sí yọkàn já lọ́rọ̀ ni kò sì mọ́ tó wọ́n sọ àwọn àmà òkè ah, ah, alájẹ́ ọmọọ̀rọ̀ dá sí dé ọmọ mọ̀rọ̀ jẹ́ ni alájẹ́ tó bá ti mọ̀rọ̀ dá sí mọ́ dákẹ́ dé káwọn alájà wọ́kọ́ àbáwọn ọmọ lẹ́yìn kẹ́kọ́ dá sí náà lẹ́yìn báyìí kí wọ́n náà sọ àwọn ìtì ẹ̀kọ́ gbogbo tẹ́ sọ ohun èmi gan ti ń ro látẹ̀ka bí tẹ́lẹ̀ mi ń lọ látẹ̀ka náà nu tiẹ̀ á ọ̀rọ̀ tiẹ̀ ah, so ẹni tó ní so àìní làákàyè ń bẹnu ti ń dààmú àwọn wọ̀nyí so àwọn afáàsùn náà kí ni wọ́n sọ lẹ́lómi lè wọ́n pé ẹ̀yin lẹ́kàn dídé lẹ́ ń takò àwọn kìíní yìí àwọn afáàsùn náà ọ̀rọ̀ wọn ti ṣáwájú wọ́n ti takò ìlànà ẹni tó bá ní súnà nìkan làwọn nídìí àwọn nídìí Qur'an torí ó túmọ̀ sí pé àwọn tí wọ́n bá ń dìde ní àfà táwọn náà ń takò wọn ìlànà àwọn ẹni rí náà lè yàn tọ̀ wọn so Al-Imam Shatili rahimahullah إن اقتصار الانقساد رأي قوم لا خلاق لهم خارجي عن السنة وإن شراء وكان تشكي وإن توقع قرآن نكا نلا وندي wọ́n ní ìrúrò rí yẹn ìròrí àwọn tó ṣe pé wọ́n ní خارجين عن السنة قد يقول نول عن سنة النبي صلى الله عليه وسلم إذا عولوا على ما يعني على ما يعني, يعني إذا عولوا باتوشي كما تبار عليه على ما ينتصب عليه من أن الكتاب فيه بيان كل شيء فأطره أحكام السنة فأداء ذلك إلى الانخلاء عن الجماعة والتأويل القرآن على غير ما أنزل الله àwọn ènìyàn wọ́n padà jáde kó nù ìsìláàmù náà ni tòtòrí pé kí ni wọ́n padà máa tú Qur'an lórí nǹkan tó lọ́wọ́ bọ̀ sọ́ kalẹ̀ sí torí wọ́n fẹ́ máa ṣàwọn kankan wọ́n sì fẹ́ máa pé Qur'an náà làwọn fẹ́ fi ṣàlàyé rẹ̀ wọ́n padà máa gbé lọ sí ibòmíì tó bá kan náà andalusi òun náà tún ṣàlàyé nípa ọ̀rọ̀ wọn rahimahullahu ta'ala ó ní wàhálà ó annamra'an qala ó ń tabarí ọmọ ènìyàn kan tó wá ń sọ fún wa pé la ta'khudhu illa ma wajadna fil Qur'an aw la na'khudha illa ma wajadna fil Qur'an a ní gbàǹkankan nínú òfin ọlọ́run ntabari nínú Qur'an nìkan náà lá máa lò wọ́n ní lakana kafiran bi ijma'il umma ẹnìyẹn kìfìrí ní ọ̀jẹ̀ wọ́n ní gbogbo àlè umma gánà panupọ̀ wọn tako pé èèyàn lè jẹ́ kìfìrí torí tó fẹ́ lè gbìyànjú pé àníyàn fẹ́ hadithi ó túmọ̀ sí pé nìyẹn kò ní ṣe ìsìláàmù kan mọ́ wàkánà wàlákánà láyẹ̀lẹ́sàmù ó ilẹ̀ arọ́kà àtàn ẹnìyẹn tó bá ti fẹ́ kí ìrora kan lẹ́yọ kọ́ máa kí Ibn Hazm ló yẹ o kó kí ìrora kan máa bẹ́yìn náà dùlú kí sàm ilẹ̀ àgàzà kẹlẹ́ yìí tó bá tún di òru kó kí kan tó ló bá ti yọ láàárọ̀ kó kí ìrora kan kan péré torí kí ló dé ọlọ́run kan ní ẹ kírun ó di kèfèrí náà ni wà ájìrà ìndàlfàjìrì tó wà ókùrọ̀ ìndàlfàjìrì kó kíkan láàárọ̀ kó máa kíkan nírọ̀lẹ́ nílẹ̀ anadálẹ́ka wà àkọlù máa yà kọ́wọ́ àlẹ́ yìí sọ̀lá torí tó kéré jù nítorí bàbá kírun ọlọ́kẹ́ni àkíyèmú sọ̀lá nítorí kó wọn ní kó kẹ́ kẹ́ra kẹ́yọ̀ kan péré láàárọ̀ bá dárí bá tún di rọ̀lẹ́ kó kẹ́ra kẹ́yọ̀ kan kójú kó tó fún un kò gbọ́dọ̀ ní òun gba zuhur òun gba asiri òun gba magrib òun gba ishai àà wọn ni kò ní ìdí wàlá ولا ولا حد للأكثر في ذلك وقائل هذا مشرك كافر انتو باي صرورو يي كنتو وما شنتو هنو يدلي بوني يدي كفيري بكنا وقنا وطنجي او بشكين يعني àwọn náà oní bíkálẹ̀ àwọn fílọ́sọ́fì ni àwọn tọ́jú onírúurí wọ́n pè ní alimusawi so òun náà ń takò àwọn kùránì yìí ó ní ìnana àmì lẹ́bi súnà ti rasulillah sallallahu alayhi wa sallam هو عمل على حفظ كلام أو كيان الإنسان أمي كي يوم له القرآن كي يوم له سنة النبي صلى الله عليه وسلم أمي يوم جنيشة لا تفي سكونتينجة إسلام سو على تقويمه أمي لا تفي إسلام دورو كي يوم له سنة وشتلا في وو إسلام وأن ترك السنة كي يوم تفي سنة كله هو الانحلال الإسلام أجتني الشكلة جاء إسلام ونيا قل لقد كانت السنة الهيكل الحديدي الذي قام عليه صلاة الإسلام قل السنة يوغغني إيوني طلاب برا في إسلام من جولي لريري وبكنا الشيخ عبد الله عبد العزيز بن باز فأنا صرع قرآنيون قل أما أهل الله المتأخرون wọ́n ní sẹ́ra àwọn ẹni wọ̀nyí tí wọ́n dé nígbẹ̀yìn ayé yìí fàjẹ́ òbídà híyẹ ti ń kúbùrọ̀ àìsàn ńláńlá ni wọ́n gbédé àìsàn ńláńlá náà ni wọ́n gbédé tó tó ṣe pé wọ́n ti máa kó àwọn èèyàn káàkiri ṣe wà àìsàn tí àwọn ẹni yìí náà ń gbédé ní ìsìn bá pàdé ẹ̀ lórí báyìí tẹ́ bá ní kíní kan ní ẹ̀ tí wà ní Kùránì ni kí ọ̀rọ̀ mùdírù àbíkó ní ẹ̀ tí bá dìsílẹ̀ pé ah, àdìsí wọn èyí ṣe ń tí ẹ̀ lè máa bára lè fa kọ́lẹ̀ lórí ní àdínú Bukhari yín kọ́lọ́ sínú Bukhari yín náà lọ́wọ́ gbọ́dọ̀ ti gbọ́ ọ̀dọ̀ mùdírù tó bidahiyatin kubra àìsàn ńlá ni wọ́n gbédé tó ju ojú àìsàn kòrónà lọ wọ́n mú nkirun azim wọ́n mú nkarun azim nǹkan tó burú ńlá ni wọ́n gbédé wa bala'un kabir àdánwò tó tóbi náà ni wọ́n gbédé sínú Islam wa musibatun uzma mùsíbà ńláńlá náà ni wọ́n gbé wọnú islam àyíṣu kọ́ọ̀lù nǹkan tó ń sọ ni pé ó ní inna sunnata birumatiha la yuhtajju biha kọ́mọ sọ pé súnà àlè fi ṣẹ̀rí bilkulliya lápapọ̀ ó ní láàmìn húnà wà láàmìn húnà ó ní àlè lófẹ́lẹ́ yìí àlè lófẹ́lẹ́ yìí pàmẹ́tẹ́ bá wù tàwọn eléyìí n ò bá délẹ́bù báwọn àwọn náà padà yẹn nítorí kan sọ ní wọn ni eléyìí ọ̀bá làkàyè ni. eléyìí àá kódà òun tó máa ń sọ yóò ní ntáwa ń sọ yìí àwọn fi ń ànábì àá rẹ ti di kó ti ògóńgó mọ̀nìkà ẹni yìí lọkùnrin yìí ti ń sọ pé àbúrẹ́ra ó ní ẹ sẹ́mi nìkan mo bú ni sẹ́mi nìkan mo kọ́ pé lókùrọ́ ni mo ní à ó mi pé wọ́n wọ́n bá débi pé ó ní alukur'an pé anabi ọ̀nà ìsọ̀rọ̀ wàlùmí ọ̀rọ̀ jì kankan òfin tí ara mi gbọ́ báyìí anabi ọ̀nà ìsọ̀rọ̀ wàlùmí ọ̀rọ̀ jì tó kọ ọ̀rọ̀ tó clear ṣùgbọ́n àti wàá mú wa ó ní nàbí ọ̀láyé àkú olóńgbò lọ sí ìsọ̀rọ̀ wàlùmí ọ̀rọ̀ jì ń bolo ti rẹ́ẹ̀rì yìí hàn gbàtọ́ lánàá jì kan ń bolo wọ́n ti rí ti àkú tó ń wí àbí so ní sẹ́ àwọn sọ pé àdìsá náà yóò clear Isra wal Miraj ó clear ibo lè wọ́n ti rí ètò nǹkan so irú ilé ni ó fi mọ bí ẹni yìí bó ṣe jinlẹ̀ tó nínú àná òun náà ni pé wọn ò ní gbélé ìgbọ́ wa tó àánú fi ha ẹ̀rí kó mọ̀ fẹ́nu gún àdìsá Nabi sallallahu alaihi wasallam wọ́n ti ha àwọn tí gba àdìsá yẹn wá ọ̀rọ̀ burúkú ni wọ́n mọ̀ sọ sí wọn bákan náà wọ́n fi kótó bí ha àwọn tíra súnà ọ̀rọ̀ burúkú ni wọ́n máa sọ sí ẹ̀wù bí ẹ̀wù ṣùgbọ́n bá fẹ́ wà tó ti kú o ẹ̀rì kí gbogbo nǹkan tó ń sọ yìí ẹ̀rì kí ó ń ṣe déédéé arákùnrin yìí ni gbogbo ṣe ń fẹ́ gún àwọn sàhábà ló ń fẹ́ gún àwọn tíra tó jẹ́ kútùbù súnà lónìí Bukhari ẹ̀ àwọn ọ̀gbà ogun tó wà ń bẹ àwọn ọ̀gbà gbọ́ ní irọ́ nípa ọlọ́lẹ́ àpá ah, so wàtárù alànàjìl wàhíìm ọ̀nà tó burú náà ni wọ́n rìn so àṣé sheikh islam ẹ̀ eh, sheikh eh, eh, abdulhamid baz n táwọn ń sọ àwọn kan tó ṣẹlẹ̀ ní libya ni wọ́n ní wọ́n ń bẹ ní libya kọfí misra wọ́n ń bẹ ní misra tó ṣe pé àwọn ẹni yẹn dọ́lú wà àbọ̀lù wọ́n ti sọnù wọ́n ti tún gbìyànjú láti sọ àwọn èèyàn nù ara àwọn tó sọnù náà ni bàbá yẹn mùdírù mẹ́kàzì yìí torí ẹ̀ máa rí yóò ní síra tó ń kà ìní sọ fún yín láéláé torí ní òun ní sọ irú àwọn síra burúkú àwọn tí ń kà náà nìyẹn so wàjẹ́ ìlú ẹ̀nẹ̀yà wàdọ́lù wàsánmù àǹfùsàn bil kùránì yìí ó kura wọn ní pé yìí ńlá wa àbí kẹ́tìrí látara ìgbésẹ̀ wọn wọn ni wàkọ̀dì kẹ́dẹ́bù sheikh islam وجهلوا ما قام به علماء السنة ومن tí àwọn afá súnà ṣe níṣẹ́ lórí ọ̀rọ̀ súnà ni tọ́kàn bá mọ wàhálà tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ súnà òun ni máa sọ irú nǹkan tí wọ́n ń sọ yìí tòun náà ni pé àwa mùsùlùmí kíyàn má dákẹ́ kódà ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan kó má dákẹ́ tí wọ́n bá ti ń rí ìròrí yẹn lọ́dọ̀ àwọn èèyàn kí n ti dìde sí i because ṣèitán ìmọ̀ ran aburú lọ́wọ́ ni a ti máa jẹ́ kó tètè fẹ́ spread gan aburú tètè fẹ́ máa spread káàkiri so bí wọ́n ṣe tètè gba òdodo tó dodo tètè fọ́nká òdodo aburú a máa yá jù bẹ́ẹ̀ lọ tètè lómi tẹ̀ ti ẹ̀rù pé ẹni máa gbọ́rù kan báyìí lọ́dọ̀ rẹ̀ ẹ tún máa gbọ́ tó akọ́lẹ̀ kan ipe ara àwọn tí wọ́n ń ran ìròrí yìí lọ́wọ́ tó ìkọ́sìn kọtíra jáde náà ni ustaz tí mo sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan wọn fàmóhùn gangan ẹni yẹn gangan rí kírẹ́tì fún ara wọn wàláhì nǹkan bẹ́ẹ̀ mi sọ torí ń jọ́ tí mo bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní sọ pé wọn gba àdìsí àdìsí abulgar ọ̀sán yẹn náà so olóhùn ọgbà àdìsí nǹkan sáàmù ẹ̀pẹ́ alukùránù pín àyìnbó pé òṣùpá ó pín ìkẹwàá sọ́wọ́ ànábì ìkẹwàá. sukura ibu àwọn tó ń jẹ́ àwọn sáyẹ́nsì lásán àwọn tó ń ṣe sáyẹ́nsì wọ́n fi rinlẹ̀ ike òṣùpá yìí ti pé rí wọ́n wá ní ẹ kọ́ mọ́jọ pé tí wọ́n padà wá takò lákàyè àwọn èèyàn fún àwọn afẹ́nu àbùkù kan náà di a ọlọ́wọ́n bá ní ìkọ̀sára bá ti sa ẹ̀tú wọn ṣàkọl kọmọr nínú táwọn afọ́ bá ń sọ̀tà níwọ̀n ọba kọ̀ọ̀ àná ìjọ gbọ́ tó lákàyè wọn yẹn náà wọ́n gbàgbọ́ tọ́lọ́ ní anabi sọ pé ọlọ́wọ́ bá gbé òun dìde bọ̀ ètò bẹ́yìn náà yára sáà káàtẹ́yìn anabi ní ọlọ́run gbé mi dìde àti píparẹ́ ayé bí ọwọ́ mi anabi wa náwó méjì báyìí bí bó ti súnmọ́ra wọn wọ́n yẹ pé ayé òun mi ní anabi gbẹ̀yìn ìní náà ní ẹni tí ayé ó parẹ́ tí ò pẹ́ mọ́ mo tẹ́ ẹnìkẹ́kọ̀ọ́ ọmọ gbáhùn so ó ní kìí ṣe ó ní ìròyìn àwọn kankan ò pín rí so mo á sọ náà lẹ́nu yìí ń lò ní fún wọn ní ah wàláì òun sú mi wàláì òun sú mi níta ni sọ fún mi jọ́ òní pé wàláì òun sì pé ó ní pè wọn nígbà wọn kan sọ́ọ̀pù rẹ̀ ah tí ó bá dé ẹlọ́wà tí ẹ máa lọ lè sọ sí yín náà so omi ìfẹ́ iná ni ìgbà mi tí ẹ máa ń kọ nǹkan kí n oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n oṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ìfẹ́ wọn sáfẹ́ tàkọ́lù súnà wọ́n oríṣiríṣi ọ̀rọ̀ kọ̀rọ̀ nítí ò jọ ara wọn rárá rárá rárá pípé làákà ìgbà tó bá fi làákà ìdọ́gba rẹ wọn ló tún gbà pé kíní ni mo ní ọ̀bá làákà ìmọ̀ àtúntì tó bá làákà ìmọ̀ nítorí ṣe kókó ni pé àwọn èèyàn tẹ́dàkùn àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà súnà àwọn ni ọjọ́ ká máa súnmọ́ ká sì máa gbọ́ ọ̀rọ̀ wọn àwọn onífìtínà alùsùnà kì í ṣe alùfìtínà wàláì bàbá ńlá àlàáfíà alìsàlám náà ni wa ẹni àlàáfíà ni wa so ìjẹ́ ẹni àlàáfíà náà ni àfihàn ń pariwo pé ẹ máa ń ṣe protest ẹ má takò ìjọba kò sálàáfíà ibi sálàáfíà ti máa ń wáyé tó ju lọ kò ìpínlẹ̀ àlàáfíà ni so alìsúnà náà fi máa ń sọ pé ẹ má pè ẹni sí kì í ṣe kìfìrí ẹ má pè ní kìfìrí ẹ ṣọ́ra torí fìtínà tí ó dálẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ni yóò sáré pé dáwà islam dáwà sunna ni dáwà àlàáfíà ni kọ́dà nabi sallallahu alaihi wasallam ó ní láti tamannaw liqa al-adu bí kẹ́ máa fa ọ̀rọ̀ kẹ́ máa fa ọ̀rọ̀ kó fẹ́ di wàhálà anabi ni ẹ máa wá o pé ẹ máa máa bẹ kó gun ṣẹlẹ̀ o wasalùlọ́ asalama ẹ máa bẹ lọ́wọ́ jẹ́ kẹ́ máa wà lálàáfíà ni so alùsùn náà àlàáfíà làwọn wákàtí ẹ̀yin gan ló ní fìtínà

so òjíṣẹ́ wọn sọ fún wọn pé ọ̀kọ́lẹ̀ yà kọ́ omi tẹ́bìrì man la yas'alukum ajra wa hum muhtadun ó ní ẹ máa tẹ̀lé àwọn tó ṣe pé wọn kì í lẹ́bù yín wọn kì í gbowó lọ́wọ́ yín ṣe àmọ́ tó wá pé jòkó ń bídà ni gbogbo àwọn tó jòkó ń ta àwọn nìsín wọn mọgbọ́n tí wọn ò fi ní fírì pé pé ìnáwó táwọn ń bẹnu lé tán bá ń ná àwọn tí ń bẹ́ńtà náà ti wọ́n ti ní oríṣiríṣi ẹ̀yà owó tó ti yà kalẹ̀ ọlọ́ni ẹ̀ má tẹ̀lé irú àwọn báyẹn fà àwọn wọnú àwọn oníbẹ̀dà ni. ẹ̀ǹtẹ́ tẹ̀lé man la yas'alukum ajra ẹ̀ǹtí kì í gbowó lọ́wọ́ yín wọ́n ń bò tẹ̀dùn sọ́yìn fún wa lórí ìmọ̀nà kí wọ́n gbowó pé ọ̀yà owó ẹ̀wà náwó àlùbáríkà ẹ̀wà náwó ẹ̀wà náwó owó kíní owó kùnà tó ń ṣe yìí àwọn ni ẹ tẹ̀lé sunna ni pé ìlànà alùsùnà ibẹ̀ ni ìlànà òdodo ibẹ̀ ni ọ̀nà wà abẹ́rẹ́ wọn bá ẹ̀gbọ̀jẹ́l kí wọ́n ṣàfi ẹsẹ̀ wa múlẹ̀ jù báyìí lọ lédè ìlànà náà tó bákan náà tún bẹ́ lọ́run fún àwọn tí wọ́n rìn nà burúkú yìí náà kọ́nà kọ́ má jẹ́ kí wọ́n kú síbẹ̀ torí wàláhì tí wọ́n bá kú sórí rẹ̀ wọ́n kú sórí fìtínà wọ̀ pàtàkì jùlọ yìí mùdírù yìí ó bá kú sórí fìtínà yìí délé tí yìí ó burú o. وقال قوم هذا واتوسي قطع ناشي سبحانك الله وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك